lórí ojúmọ́ ire ọ̀yẹ́ ire lórí Orísun tẹlifíṣàn níhìn dáadáa làwájí o ṣe dáadáa lẹ́yìn tẹ̀ ń wò wá nílé jí bákan náà mo ní adágbére lọ́sẹ̀ tó kọjá pé kí ọlọ́run ọba òkè kó ṣọ́ wa dìde dé àsìkò yìí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí pa èmi àti ẹ̀yin mọ́ àdúpẹ́ pé a apá wa ó ṣe é gbé a ẹsẹ̀ wa ó ṣe é gbé ala ojú a fi ríran a máa la inú wa fi sọ̀rọ̀ ọlọ́run ọba ó mà ṣe ò mú ní dànsáàkì rẹ o hmm, àdúpẹ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ tí ó jẹ́ wípé ọlọ́run dá èmi àti yín sí kì í máa ṣe mímọ̀ ṣe wà mímọ̀ ṣe rẹ mà kọ́ mímọ̀ ṣe èmi mà kọ́ hmm, ọpẹ́lọpẹ́ ọlọ́run ọba òkè mo ní bí ojúmọ́ bá ti ń mọ́ ó yẹ kí a máa júbà fún ọba òkè ni bí a bá ti jí lówùrọ̀ tí a jí tí a ríra wa tá a rí ẹnì kíní tá a rí ẹnì kejì níṣẹ́ ló yẹ kí a máa dúpẹ́ ní gbogbo ọjọ́ níṣẹ́ ló yẹ kí a máa júbà ọba mi òkè gbogbo ẹyẹ ojú ọ̀run máa ń ké pé ọlọ́run Elédùmarè ni wọ́n máa ń dúpẹ́ lójoojúmọ́ ni gbogbo ẹranko inú igbó ń kọ́ mo ní àwọn náà ń ké wọ́n ń ké pé bàbá mi lókè kí ló wáá dé tó jẹ́ wípé àwa ẹ̀dá ènìyàn ó máa ń ṣòro fún wa láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wọ́n ní ẹnu ọpẹ́ tèmi ò mà ní kàn tìyí ń kọ́ ẹnu ọpẹ́ gbogbo wa ò ní kàn láṣẹ Ìdùmarè ojúmọ́ re gbàgede ojúmọ́ re náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti máa ń bu omi ìmọ̀ síkùn níbi tí a ti máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n níbí yìí ni a ti máa ń pe ọ̀pọ̀ pọ̀lú àwọn ènìyàn wá àwọn ọ̀jọ̀gbọ́n ni àwọn ọ̀mọ̀wé ni púpọ̀ lára àwọn ọ̀dọ́ ni níbí yìí ni a ti máa ń pè wọ́n wá lọ́lọ́kan òjọ̀kan níbí yìí la ti máa ń ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ la ti máa ń sọ ìrírí ayé la ti máa ń sọ kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ lágbàá láyé níbí yìí ni a ti máa ń bu omi ìmọ̀ síkùn àdúpẹ́ wípé ọ̀sẹ̀ yìí gan pàápàá kò máa yàtọ̀ a máa ní àlejò pàtàkì nílé agodo èyí tí a tún gbé wá fún ẹ̀yin olólùfẹ́ wa bákan náà àdúpẹ́ wípé a fìwé pè wọ́n wọ́n máa jẹ wa a ó máa fi àlejò wa hàn yín bí ètò ṣe ń lọ. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé abala mẹ́ta ni ètò wa máa ń pín sí abala àkọ́kọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó máa ń wáyé pẹ̀lú àlejò tí a bá gbé wá fún yín abala kejì ńkọ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ níbí yìí ni a ó ti máa yànnàná àwọn kókó tí a bá mú wá tó ẹ̀yin olólùfẹ́ wa wà nígbà tí abala kẹta jẹ́ àwárí níbí yìí ni a ti máa ń ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ ohun tí yóò ṣe wá láǹfààní ó ṣeé ṣe kó jẹ́ wípé ọkọ ni yóò ṣe láǹfààní ó ṣeé ṣe kó jẹ́ wípé aya ni yóò ṣe láǹfààní tàbí àwọn ọ̀dọ́ wẹrẹ wa ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ohun tí a ó máa yànnàná ẹ̀ tí a ó jọ máa sọ ní abala àwárí yìí ohun tí yóò ṣe gbogbo wa láǹfààní papọ̀ ni kí wàá ní kókó náà tí a fẹ́ yànnàná lọ́sẹ̀ yìí ń fi tó yín létí Fẹ́yìkémi àyà Ọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ arẹwà àti gbogbo èèyàn lólùfẹ́ máa ń pè mí fún ìpolówó ọjà yín ẹ jọ̀ọ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún fún ìpolówó iléèwé yín lọ́lọ́kan òjọ̀kan nítorí pé sáà tí a wà yìí ni àwọn iléèwé ń ṣe ìpolongo àwọn ẹ̀ka iléèwé wọn kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn iléèwé bóyá interhouse sport ni èyí tí à ń pè ní eré elé ìdíje lóríṣiríṣi bóyá cultural day ni níbí yìí ni a ti ń fi ìṣe àti àṣà hàn lọ́lọ́kan òjọ̀kan bóyá international day ni níbí yìí ni a ti ń gbé àṣà òkè òkun àṣà tilẹ̀ wa papọ̀ lárugẹ. tó bá jẹ́ pé o bá fọ́ọ̀ sínú àwọn kátígórì báyìí gbogbo àwọn ẹ̀ka iléèwé tó ń wò wá àǹfààní ti ṣí sílẹ̀ fún yín báyìí lọ́lọ́kan òjọ̀kan ẹ gbé àwọn ìpolówó yín wá sórí ẹ̀rọ lọ́gán ni a ó máa polówó yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ sí ni. kókó wò làwa yànnàná lọ́sẹ̀ yìí o hmm, kókó tó ṣe pàtàkì ni ó dá lórí àwọn ọ̀dọ́ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ kí ni àwọn ohun tí a ní pẹ̀lú àwọn ọ̀dọ́ wa lọ́lọ́kan òjọ̀kan ní sáà tí a wà yìí ǹjẹ́ àwọn ọ̀dọ́ wa ti ẹ̀ ní ohun kan tàbí òmíràn láti ṣe fún wa ní sáà tí a wà yìí lórílẹ̀‐èdè tí a wà yìí bákan náà àwọn ọ̀dọ́ níbo ni a sọ wípé wọ́n fì sí gan-an láti ọmọ ọdún eighteen sí thirty ni ọ̀dọ́ ni àbí láti èjìdínlógún sí àádọ́ta ọdún ni a lè sọ wípé ọ̀dọ́ kan jẹ́ ni gbogbo ẹ̀ ní àwọn máa yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí mo sì fẹ́ kí ẹ ní ohun kan lọ́kàn kí ni iye population àwọn ọ̀dọ́ tí a ní lórílẹ̀‐èdè yìí mélòó ni wọ́n. Hmm. ìwádìí jẹ́ kí a mọ̀ wípé a ní one hundred and eighty two millions of people lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n twenty three percent ni wọ́n jẹ́ ọ̀dọ́ lára àwọn twenty three percent tí wọ́n jẹ́ ọ̀dọ́ yìí kí ni àwọn ohun tí wọ́n ti rí gbé ṣe lọ́lọ́kan òjọ̀kan àrí wípé eleven percent nínú wọn wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tí kò tíì sí ohunkóhun tí wọ́n lè dìmú báyìí kí ni a fẹ́ ṣe lórílẹ̀‐èdè yìí ṣé a máa wò wọ́n níran ni àbí ètò kan á wà tó jẹ́ wípé ìjọba ti tún fẹ́ gbé kalẹ̀ báyìí fún àwọn ọ̀dọ́ wọ̀nyí bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbìyànjú lórílẹ̀‐èdè yìí àti rí lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwọn empowerment programs tí wọ́n ti gbé kalẹ̀ tí a ti gbé ṣe a sì rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń jẹ àǹfààní àwọn kan sì wà tí wọn ò rí àǹfààní yìí jẹ wọn ni tó o bá mọ̀ọ̀yàn lóòdókè lọ́hùn-ún ṣe bẹ́ẹ̀ ló rí tí o bá ti mọ̀ọ̀yàn láti fa aṣòkòtò èèyàn kan o lè rí opportunity yìí ṣe bẹ́ẹ̀ ló lórílẹ̀‐èdè nàìjíríà a ò mọ̀ o ṣùgbọ́n nígbà tá a bá fi parí ètò a ó mọ̀ bóyá bẹ́ẹ̀ ló lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n mi fi ń dá yín lójú wípé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ yìí tí à ń rí yìí ó ń bọ̀ wá dópin láìpẹ́ sígbà tá a wà yìí ìdàgbàsókè orílẹ̀‐èdè nàìjíríà ọwọ́ ọ̀tà ló wà ṣọ́wọ́ ẹ ló wà ní ṣọ́wọ́ mi ló wà ní ṣé lókè ló wà ní gbogbo ẹ̀ láwọn máa yànnà náà lórí ètò bí ètò bá ṣe ń lọ ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú wípé ọwọ́ gbogbo wa ló wà mo sì mọ̀ wípé wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ní jẹ àtẹ́lẹwọ́ tèmi ò mà tí ìtàn mi jẹ rí kò sì ní tàn mí jẹ mo sì mọ̀ wípé àtẹ́lẹwọ́ tiẹ̀ gan náà kò ní tàn ọ jẹ bákan náà ọ̀nà wo ni a fẹ́ gbé e gbà tí àtẹ́lẹwọ́ wa ò ní tàn wá jẹ ní sáà tí a wà ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ wípé ẹ máa wò ó pé níbo ni a fẹ́ fi àdàgbà ti ètò tòní rọ̀ sí ohun méjì ni a ó jíròrò rẹ̀ nípa ti àwọn ọ̀dọ́ ọ̀nà wo ni àwọn ọ̀dọ́ fi lè jẹ́ ọ̀dọ́ tí ó yọrantí sí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí tó sì máa fi di èyí tí a ó máa kan sáárá sí ní sáà tí a wà yìí nítorí pé tí ẹ bá wò lọ wò bọ̀ ẹ rí wípé hmm, ní òkè òkun lọ́hùn-ún gbogbo àwọn ọ̀dọ́ wọn pátápátá ni à ń kan sáárá sí wọn tí wọ́n bá jókòó wọn á ronú wọ́n ní ẹ̀mí ìdánúṣe láti sọ nǹkan kan di méjì láti mú nǹkan kan papọ̀ di nǹkan kan ṣùgbọ́n lórílẹ̀‐èdè tiwa yìí ṣé àǹfààní yẹn ṣí sílẹ̀ fún àwọn ọ̀dọ́ wa bí tí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wà fún àwọn ọ̀dọ́ lọ́lọ́kan òjọ̀kan àbí tí a bá tilẹ̀ ń ronú ṣé a ò tilẹ̀ lè sọ wípé à ta ni ó ràn wá lọ́wọ́ ta ni ó fà wá lọ́wọ́ sókè gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a máa yànnà náà ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan àbí ṣé àwọn ọ̀dọ́ wa bọ́n ṣe sọ wípé ayọ̀lẹ àbí ṣé bẹ́ẹ̀ la yọ̀lẹ ni ṣé bẹ́ẹ̀ ló rí mi ò mọ o gbogbo ẹ̀ la ó máa sọ lọ́lọ́kan òjọ̀kan nínú ìwádìí tí a tún wá ṣe àwa rí wípé ọ̀dọ́ kan wà tó jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwa ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí máa mẹ́nu ba orúkọ ọ̀dọ́ yìí ohun tí ó ṣe tó fi jẹ́ ẹni tí ó yanrantí ní àgbègbè yìí a ó máa sọ fún wa bí ètò náà ṣe ń tẹ̀síwájú àlejò mi tí mo sọ fún yín wọ́n wà nílẹ̀ agodo lọ́wọ́lọ́wọ́ báyìí a ti máa ń gbọ́ nípa wọn púpọ̀ púpọ̀ ẹ sì ti mọ̀ wọ́n mo mọ̀ wípé ojú ni wọ́n wọ̀ ń ṣe àìmọ̀ fún olóko ẹ ti máa rí wọn rí nígbà kan rí bóyá nínú àwọn eré orí ìtàgé ni ẹ ti máa rí wọn rí torí wípé wọ́n jẹ́ ẹni tí a máa ń pè ní producer nínú àwọn eré ìtàgé lọ́lọ́kan òjọ̀kan wọ́n jẹ́ script writer wọ́n sì tún jẹ́ àwọn tó tún máa ń edit àwọn nǹkan lọ́lọ́kan òjọ̀kan gbogbo iṣẹ́ tí wọ́n ti ń ṣe òun nìyẹn ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ mọ orúkọ wọn tí wọ́n bá wá sọ ọ́ ní àsọjá èmi á sọ ọ́ tán bó ṣe yẹ kí n sọ ẹ jẹ́ ká sáré lọ sí ọ̀dọ̀ àlejò mi àlejò mi ẹ kú kalẹ̀ ẹ ṣe pé a fìwé pè yín ẹ sì jẹ wa ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ ní kómọ́nkóbó orúkọ yín fún àwọn ará ilé. ẹ ṣeun púpọ̀ lóòtú inú mi dùn láti wà lórí ètò lónìí orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Victor Olúṣọlá Olútómi hmm. eh, mo jẹ́ gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ mo jẹ́ òǹkọ̀wé ìtàn máa ń kọ ìtàn mo dẹ̀ tún máa ń ṣe agbátẹrù láti gbé àwòrán ìtàn tá a bá kọ jáde láìpẹ́ yìí ni mo ṣe rí wípé kólú ẹ̀ má bàa jẹ́ ẹni tó ń roko sínú igbá onígbá hmm. kémi náà máa jáde nínú àwọn ìtàn tá a bá ṣe hmm. pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run gbogbo ibi tí ọlọ́run dẹ̀ ń tọ́ wa sí à ń bóríyìn à ń bóríyìn ọlọ́run pàdé níbẹ̀ hmm. pẹ̀lú àtìlẹyìn àwọn kọ̀ọ̀kan ọlọ́run lò fún wa ẹ ṣe gan wa ẹ ṣe púpọ̀ púpọ̀ àlejò mi àlejò mi náà ni ẹ ti gbọ́ orúkọ wọn yẹn ṣùgbọ́n ní àfikún sí nǹkan tí wọ́n sọ hmm. wọ́n jẹ́ àbúrò Fúnmi Martins olóògbé mo mọ̀ wípé gbogbo wa ni a mọ̀ Fúnmi Martins dáadáa olóògbé wọ́n jẹ́ àbúrò gan-an tí ó tẹ̀lé Fúnmi Martins àbíṣẹ́gbọ́n ni àbúrò àbúrò Fúnmi Martins èmi ni wọ́n bí tẹ̀lé olóògbé Fúnmi Martins. àlejò mi gọgọgọgọ ni ó tẹ̀lé Fúnmi Martins ẹ rí i pé wọ́n bá ń lé ni bẹ́ẹ̀ ni wọ́n bá ń lé ni tó àwọn fẹ́ máa ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ráńpẹ́ pẹ̀lú àlejò mi ǹjẹ́ tí ẹ lè sọ fún wa ní ṣókí pẹ̀lú ìbéèrè tí mo kàn jù sílẹ̀ yìí ǹjẹ́ àwọn ọ̀dọ́ tí a ní ní sáà tí a wà yìí ṣé wọ́n tiẹ̀ ṣe tán láti ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ láti lè sọ wípé ah ìdàgbàsókè orílẹ̀-èdè yìí o ó jẹ mí lógún ká kọ́kọ́ tibẹ̀ yẹn mú ná ǹjẹ́ lè sọ wípé ah pẹ̀lú ohun tí ẹ̀yin rí pẹ̀lú àwọn ìrírí tẹ́ ti rí lọ́lọ́kan òjọ̀ kan bóyá láti ìgbà kékeré yìí ni títí di àsìkò tí a wà yìí àwọn ọ̀dọ́ tí ó wà ní sáà yìí ìjẹ́wẹ́ a lè sọ wípé wọ́n ṣe tán fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. ẹ ṣe olóòtú ẹ kì í ṣe nǹkan tí ó lè bá mi lábo láti sọ díẹ̀ nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ tàbí kí ni ìyípadà tó ti dé bá àwọn ọ̀dọ́ tó fi dàbẹ́ ni pé ó ti ń fi bẹ́ẹ̀ ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè hmm. tàbí tá ti lè sọ wípé ó ti ń mú ká máa wò wípé tí orílẹ̀-èdè yìí tí ó máa ní ọjọ́ iwájú tó dára tí nǹkan bá ń lọ báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ wò wípé kò sí ẹni tí a máa pè ní àgbàlagbà tí kò ní kọjá ní abẹ́ ìṣèwé tàbí ìjẹ́ ọ̀dọ́ rí ìyẹn ni pé kò sí ikú tó máa pàgbà tá à ní bá polórí ẹ̀ bẹ́ẹ̀ àti wípé Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀yìn ló ń di àkùkọ ẹni tó tá a pè lọ́mọdé lónìí ìgbà tó bá yá òun náà go through gbogbo àwọn process tó fi máa sọ di àgbàlagbà ṣùgbọ́n ibi tí ẹ̀rù ti ń bà mí fún àwa ọ̀dọ́ ọ̀sìn ni wípé àwọn ibi tí ẹrù amúkun wa ti wọ́ ó kọjá ibi tá a ti ń fojú wò lókè wọ́n ní amúkun ẹrù ẹ wọ́ ó ní òkè lẹ́ ń wo ìsàlẹ̀ lẹ́ bá ti wo kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ wò nígbà tí àwa náà ṣe kékeré tá à ń sọ náà tí ò tí ì lè pẹ́ síra wọn yìí o. ẹ máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ mo fẹ́ ká sáré mu mi sí eléyìí ká lọ sókè lọ́hùn-ún kẹ wá lè tu láwẹ́ láwẹ́ fún àwọn ará ilé ẹ̀yin ará ilé àlejò mi ṣì ń bọ̀ o wọ́n fẹ́ tún pẹ́ẹ́pẹ́ fún wa wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ wọ́n ní òkè lẹ́ ń wò ẹ wò ó láti sàlẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún à ń padà bọ̀ wá bá àlejò mi nílé agodo à ń bọ̀.